lọ́gán tó dé yìí o olùgbàlà ayé mi létò o ayé tó ti dàrú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o lọ́gán tí ó dé ṣẹ́rí nísìn ní ìsìn báyìí ijó o àjọ fẹ́ wọnú ọpẹ́ yẹn lọ ni ọ̀dọ̀ ta ni mo ti wá fẹ́ bẹ̀rẹ̀ ohun yẹn fẹ́ jọra ṣùgbọ́n orúkọ yàtọ̀ òun náà ni Yétúndé Ẹ̀sán béèyàn bá ń gbọ́ ọ́díò fídíò tẹ́fẹ́ wò yẹ máa rò pé lady evangelist Tèmítọ́pẹ́ Àlàbí òun ló ń kọrin wà gbọ́ àhèhè ẹ wá wàrà tọlọ́run fàyè mi dá ohun ojú mi rí ẹnu kò lè sọ ọ́ tán ojú iná kọ́ léwu àmì ti wùrùn ẹ wo orin òdùn lẹ́nu tí kìí ṣẹni ló kọ́ ṣùgbọ́n nítorí pé kìí ṣe èmi ló kọ́ ló ṣe dàbí ẹni pé bákan ẹni tó kọrin yìí gangan òun náà ni Yétúndé ẹ̀sán ẹ wò bó ṣe ń jó ló ra ń jó mọ́lẹ̀ ló ra ń kó mọ́lẹ̀ ló ra ń kó mọ́lẹ̀ ẹ̀yẹ́ eléyìí ẹ jẹ́ kí n fún yín ní ti Lady Evangelist Bello Adaza Amoni tí wọ́n pe tiwọn náà ní ìtẹ́ ọ̀run méjèèjì ní kẹjẹ́ kájọ lọ jó sí nígbà tá a bá lọ tá a bá bọ̀ ṣé rí ẹ ṣàkíyèsí nǹkan kan nínú gbogbo àwọn fídíò tí mo fi hàn yín láàárọ̀ yìí kò sí àṣàdànù nínú ẹ̀ ẹ wo àwòrán wọn bó ṣe mọ́ kedere ẹ wò dáadáa mo dìídì lọ bá yín kó àwọn videos yìí wá ní láti jẹ́ ká jọ yin ọlọ́run ní ọ̀nà ọ̀tọ̀ kíní kan ló yà mí lẹ́nu nínú orin Tèmítọ́pẹ́ Àlàbí ìyẹn màmá wa lady evangelist Tọ́pẹ́ Àlàbí yẹn ti uh, featuring uh, T.Y. Bello tẹ́ ẹ bá gbàgbé nígbà tí orin yìí jáde ṣé mọ̀ pé social media ni orin yìí ti jáde lọ́jọ́ tí màmá lọ kọ orin yìí wọn ò ní intention pé àwọn ń lọbẹ̀ lọ ṣe àwo tí wọ́n fẹ́ fi ṣe fídíò jáde o ìjẹ́jẹ́ mọ̀ pé ọlọ́run fúnra ẹ̀ ló dé sínú iṣẹ́ náà ẹ wo wọn kó àwọn oríṣiríṣi àwọn èèyàn jọ èèyàn bíi mẹ́rin péré èèyàn ẹni tó play keyboard ẹni tó lu gángan tó gbé sápá yẹn màmá fúnra wọn tiwa ebelu ó tán èèyàn mẹ́rin tàbí márùn-ún àwọn ló ṣiṣẹ́ nínú iṣẹ́ náà ẹ wá wo bó ṣe lọ tí ọlọ́run dẹ̀ tẹ́wọ́ gbà gbogbo ohunkóhun tó bá fi àárọ̀ rẹ ọ̀sán tàbí àṣálẹ́ ṣe lórúkọ jésù yóò jẹ́ ìtẹ́wọ́gbà ò ní ṣe àṣedànù mo rò pé ń ṣàmì bíbélì wípé ó ní ní àti ní àárọ̀ àti ní ọ̀sán ní àwọn ènìyàn ń wá sí ọ̀dọ̀ dáfídì wọ́n sì ń ṣe ìránṣẹ́ fún un àwọn ènìyàn tí yóò ṣe ìránṣẹ́ fún ọ àwọn olóore tí wọn ò dá ìwọ náà lóhùn lórúkọ jésù ọlọ́run yóò rán wọn sí ọ ẹ wo ibi tá a fẹ́ jó lọ nìyẹn o àdáza amoni àti yétúndí ẹ̀sán ẹ wá wàrà fa fàyè mi dá àti ìtẹ́ ọ̀run nígbà tá a bá lọ tá a bá padà dé àwọn orin wà nínú lẹ́sẹ̀ tí màá fi hàn wá ó yá ẹ má yí kúrò níbẹ̀ ó yá láti ilé agbára ẹ̀já lọ́jọ́.